six six seven seven one six seven three three three lẹ́ẹ̀kan sí six six seven seven one six seven three three three eléyìí ni al Islamic Development Foundation money point account tí olùjá ọ̀dọ̀ wa níbí báyìí lábàlá ọ̀rọ̀ wa tí à ń bábọ̀ wá lọ́jọ́ àná ibẹ̀ náà ni a tún ti mọ tẹ̀síwájú olùwà aláàánú kọ́mọ́sálá ìṣe nírọ̀rùn dàbí bíi tábọ̀rọ̀ náà dé níbi ẹsẹ̀ orin àfà tí àwọn mú wá ní àná tí àwọn olùbánisọ̀rọ̀ tí wọn láǹfààní àti bá wa tù látàrí ọjọ́ tó tó wọn kọ́kọ́ mọ́ra bẹ̀ náà ni láti tẹ̀síwájú lẹ́nu kólówó aláàánú kọ́mọ́sálẹ́ ìkún wa lọ́wọ́ jazakumullahu khairan bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل وسلم على محمد وعلى آله وصحبه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí a sì gùn lé kíkí tí wọ́n ti kí wa síwájú kó bá yá wa ọlọ́run bá òun náà ní abẹ́ kọ́mọ́ gba ìsìláàmù kó lọ́wọ́ wa kó jẹ́ ká parí ayé wa sórí ìsìláàmù pàápàá jùlọ ní ìsìláàmù èyí tí ò ní àmúlùmọ́là kọ́lọ́wọ́n ọba kó sì lò wá ní olùfi ẹ̀dá mọ̀nà mọ́lùsọ́wá di olùsìn ẹ̀dá lọ́nà kọ́ wá jẹ́ káwa ní oṣù oríire àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa. níbi ohun tí à ń bábọ̀ òun náà ni báwo láti gbàgbọ́ iye ìsìláàmù wa láti mọ̀ pé ẹrù ń bẹ lórí wa kì í sorúkọ lásán láàgbé harí pé mùsùlùmí ni wá so àkàmọ̀ sí sọ́láàtì ní mọ́sálásí àwọn kankan wà ń bẹ tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ bá lọ́wọ́ wa tó jẹ́ pé ó túmọ̀ pé al-akhazu ń tá gbámú wọ̀tẹ́rùkù ó ti fi ń sè pé àwọn bí kọ́tọ̀ pé do and don't téèyàn fi jẹ́ mùsùlùmí so àwọn tá a mọ̀ sí àwọn tá a gbọ́dọ̀ sí lórí àwọn tá a wá gbọ́dọ̀ sí tó jẹ́ pé wà mansus nínú kìtàbí wa sunna tó pé mùsùlùmí è ṣe báyìí mùsùlùmí è ṣe báyìí kódà ń tó bá ṣe bẹ́ẹ̀ tánàbí promise rẹ̀ pé ó lè jìyà mùsùlùmí kan wá yẹ kó jìyà kọba adéda kọ́ là wá torí pé ànábì sọ fún wa pé àwọn kan bẹ tó yẹ pé wọ́n wà lìjẹ́nà láì ṣe ìṣirò àwọn seventy thousand afẹ́káwá ní ọjẹ́ kan bẹ̀ eh, nínú wọn so eh, ni pé la fi mú àdìsí àfọwà Ubadah bin Samit wá ti ń ra wa létí host of allegiance tá a fi ń jẹ́ mùsùlùmí pé gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba àwọn professionals náà nìsín wọ́n ní wọ́n pé tọ̀ wọ́n ti induct rẹ̀ báyìí abẹ́ẹ̀kọ́ ni wọ́n pé wọ́n ti induct ó ti di kinní kan ó ti di náà àkántàǹtì wọ́n lè pé kinní kan ó ti di rẹ́jì ọ̀sá ni bọ́sẹ̀ mọ́ gbogbo nǹkan sọ́fìn ní kinní kan ní Islam wá nì ó yẹ pé oríire tí a bá ti fẹ́ jẹ́ registered olóríire ó ti lọ́dọ̀ Allah so bẹ́ẹ̀ ààyè ń bẹ ní ọ̀run gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òun náà alákọ̀ọ́kọ́ ni pé mọ́ morogún pẹ̀lú Allah níbi gbogbo ọ̀nà bákan náà mọ́ sọ mọ́ jalè mọ́ ṣèṣìnà mọ́ pààyàn mọ́pa ọmọ rẹ̀ sì mọ́pọ̀ ọmọ ọlọ́mọ ń bẹ̀ ládé lánàá bí àfáà ṣe fẹ́ ká wọlé pé ibi tí máa ń wà wá lọ pé àwọn rẹ̀ kí ni àfáà sọ fún wa. kẹ́kọ̀ọ́ tí ló fada ọ kẹ́kọ̀ọ́ tí ló ọdọwọ́ rẹ̀ dákun mọ́ pààyàn. wà iye kẹfọ́ sínú nẹ́fùsì gúrùmá. mú mi ní. ọ̀dà àfa ọlọ́run bá ń ti dáadáa fún yín ẹnìkan ló pè pé ah, òun fẹ́ ká dákun ká pa àwọn accident pé báyìí mistake ọ̀pọ̀lọpọ̀ ọ̀kà sì ń kankan mọ́ kódà ẹni tó ń ṣe mistake pààyàn táwọn ara tiẹ̀ ń bù mọ́ pé òun pààyàn tó ń gẹ́fẹ́ lè si wèrè lè di wèrè pé ẹ̀mí yẹn tọ́wọ́ ń bọ́ àwọn tó ti pààyàn rí rẹ̀ tó à ń fi ń ah, àìmọye mélòó mélòó rú rẹ̀ tírú ẹni tí ń bẹ́ẹ̀ yẹn tí yóò sì foríjì. àtàkọ tí ló ń lé sí ní. ṣé torí pé àwùjọ wa ọjà àwùjọ kẹta àlè pọ̀ da ṣùgbọ́n dídá yìí náà tún ẹ̀ńkọ́rẹ́jì ìbàjẹ́ nígbà tá àti ìrí family kan rí kéèyàn pa èèyàn kókó òun ọ̀yá fi òun ó gbowó òun ó gbowó ẹ̀mí lọ́wọ́ rẹ̀ tókòtò ẹ̀kọ́ bá ti sanwó ẹ̀mí rí nínú ní tẹ́nìkan ti ṣe bẹ́ẹ̀ rí yóò jẹ́ kọ́ fáwọn yòókù ní Quran sọ pé tí kì ayatun ya olè alba tó gẹ́gẹ́ kó wọ́n wá ní ayáfẹ́ ọlọ́run ti ní yóò kú jọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀ ni ọkẹ̀ kúkọ́ gbà wẹ̀ tí orúwọ́ tó ń yọ tó tó ń fẹ́ tó ti pa tó ń ṣe mi sí ìpààyàn títún sunkún pé à ah, èmi ìwà tọwọ́ òun bọ́ tó ń pín ẹ àìmọye mélòó mélòó rẹ̀ tó tọwọ́ ọrù tí ẹ bọ́ tó sì rúpọ̀ ránú Allah. kódà ń bi ta dé yìí ẹrú ọlọ́run ọba tó súnmọ́ wa gbàngbàngbà tá a mọ̀ lẹ́lẹ́sìn tó fi bínú pa bí kí wọ́n tájẹ́tì èèyàn ẹlòmí ó sì pa ọlọ́pàá ó ti yé ọkẹ́ ìwòkẹ́ ọlọ́pàá dúró ń da dúró mọ́tò rí pé owó tí wọ́n gbà yín kílíà rẹ̀ tó bá kílíà rẹ̀ kódà kẹjọ fà á kọ́ da ọdún ó ní ọ̀ya ọ̀la ó sì pé rẹ ju kí wọ́n da ọdún lọ́jọ́ àlẹ́ kíámà pé wá wọná iná ni wọ́n da ọdún wọ́n kì fún hom iná hom ẹ dá wọn dúró àwọn kẹ́ mọ lọ ẹ̀yìn olórí pé lágbájá ò sínú wọn ọ̀ya ọ̀la kó dúró fọlọ́pàá ń ju kọ́ pa lọ fa. wà á yá mú mi òkú bẹ́ẹ̀ bá pe wúrẹ́ eléwúrẹ́ gan hmm. ẹ̀tọ́ rẹ̀ ó dúró torí dúkìá ẹ̀ nìkan ni tẹ́rẹ́jọ́ ta lọ ní àjò kan ní ìlú kẹ́ńbẹ̀ yẹn nísẹ̀yìn ya ta pẹ́pẹ́ yẹ̀ kẹ́tọ́ ní àwọn fowó àwọn àdúgbò àwọn ẹ̀ òṣìṣẹ́ tí ó sì wá délé ẹni tí gbàgbé ó ti pẹ́ díẹ̀ ta ló hmm, ní pẹ́pẹ́ yẹ ara lawlessness ni pé ńgbà mí nǹkan ọ̀sìn tọ́ba dáhùn orílẹ̀-èdè ni pé nǹkan ọ̀sìn rẹ̀ ọ̀yà ó ti látàntorí bẹ́ẹ̀ so nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́mìí gan tó pa dúkìá ó ní dúkìá ó lè jẹ́ wúrẹ́ yẹn náà ní fi ń sọ̀ sí ìgbésí ayé tó bá bímọ ní ọ̀tà lọ́dún ní òfin raṣọ ní òfin sanwó ilé ìwé lè jẹ́ kí òun gan àbùkátà kò dúró pé ta mo ṣe mi ṣe kì pé wúrẹ́ rẹ̀ ọwọ́ apáyàn ẹnìkan wá apáyàn tí wọ́n ń banújẹ́ wọ́n tó máa fi ṣe pé kí ni olùkọ́sẹ̀ gbáṣẹ́ dráìvà ní fa Fada alika ba da ashiriki kubura tafassudi. Fada alika ba da ashiriki kubura tafassudi. Lẹ́yìn ẹbọ báyìí, lẹ́yìn ẹbọ. Ohun tó kàn lẹ́sẹ̀ gbáǹkọ́ gbì, òun náà ni kọ́tùlù nafsi bi ghayri haqq. Kápa ẹ̀mí tí ó jẹ̀bi ikú, kápa kásàbòsí fún. Sọ̀tọ́ rí ẹ̀mí tó lágbára jù kéèyàn pa lẹ́ni tó jẹ́ múmi ní. Lọ́tọ̀ tí ń sẹ́yún á tẹ̀bọ̀rí sọ́rẹ́ ti ìjọ tí Musa àti Hidiru rìnrìn àjò kí ni Musa ń sọ fún Hidiru àkọ̀tẹ́tẹ̀ nafsansa kí yàtà ń bẹ̀rọ ìrìn nafsin ọmọ tí ọ̀wá ti wáyé ó ti mí ó ti pé lẹ́dà kódà bí ò tí ì pé ó ń dáka màúdà tó ṣúgúrọ́ à wá ìyáka. wà ìyáka fatilu nafsi gbólúmáàlì múmini fàdálíkà bá dàṣírí kìkúrọ̀ Ìmáàmù ló sì já gbábí ìwọlé o. Wọ́n ní lẹ́yìn ẹbọ nínú tó báyé jẹ́ tó tó báyé ẹni tí ń serú rẹ̀ jẹ́ tí ó bá àwùjọ ibi tí ń gbé jẹ́ tó bá kọ̀ǹdó mẹ́ lẹ́yìn ẹbọ báyìí ìpààyàn ló kù. Kàfá tàwa kúdù kọ́ dìrí. Tàwa tàwa kúdù. Kàbá sájìrọ́ aníhùn tàwà kúdù kọ́ dìrí بنار ولعن ثم تخليد مؤتدي بنار ولعن ثم تخليد مؤتدي سجروا قتيه ó tó ní káì fẹ́ntí ọba gbọ́ àwọn Yorùbá náà sọ pé ajá tí ọba sọnù nígbàgbé lọ́rọ̀ ẹni tí ọba sorí ibú ẹni tí ó wò ní òní gbọ́ káì mọ́pá àyàn wọ́n tó alẹ́ ẹni tí ń kì ọ́ nílọ tí ń jágbe mọ́ pé ètò ọba ṣe báyìí ṣe báyìí. Máa bá jìrọ̀ aníwòrán tàwa kúndù ọ́jìrì bìnárì wà láàánì súnmọ̀ dákì ìdìmọ̀ tẹ́bí bìnárì wà láàánì súnmọ̀ dákì ìdìmọ̀ tẹ́bí. Ẹni tí ń sọ fún yín mọ̀ sí ẹni tí ó lè mú ni tí ń dènà ẹ́ dènì lórí àná pé wọ́n fọ́n wọ́n ní ìṣẹ̀kọ́ àwọn ọ̀kẹ́ láti lé kalẹ̀ yẹn ó pe ọlọ́pàá báwo ẹni ò pé kíní kẹ báwo pé só lè mú òun tó ń bá dúró tó di wàhálà só lè lù mí gẹni só lọ́lá tó mọ̀ tí ẹ̀fẹ́ mọ ohun tí ó ṣe à wọ́n ní ẹni tí ń jágbe mọ̀ yìí à ọba kẹlẹ́ òun lọ́mọ̀ ṣe lérí pé tó bá ṣe báyìí ó fojú ẹ̀ dà. ìdárí wà náà ni ọ̀yà ká júwe wọ́n ní kọ́dírì kọ́dírì kọ́dírù ó ti ẹ̀sìn kọ́dírù kọ́dírù àwọn ó ti ẹ̀sìn gbogbo àwọn níwá mọ̀kọ́tẹ́dìrì ńdà màlíkì mọ̀kọ́tẹ́dìrì kọ́dírù ó ti ẹ̀sìn kọ́dírù kìnnìkan náà ni gbogbo ti wá kólò kan ni wọ́n ọba alágbára mọ̀ nípa gbogbo alágbára yóò pọ̀ mọ́ abdul lòun yà mọ́ jẹ́ ṣùgbọ́n tẹ́ kò ń gẹn lálágbára wọ́n wà e ṣe ń kọ̀dírù ẹ kò sí ohun tipa rẹ̀ ọ̀ká kò sí èèyàn rẹ̀ ọ̀ká kò sí alágbára rẹ̀ fún tí fúnni lágbára nínú agbára látọ̀dọ̀ rẹ̀ ni wá ń fọta ọdún ọba ṣe bẹ́ẹ̀ ó tún ṣépè pé kò ní yọ láyé kò ní yọ ó ní wọ́n sọ tó ti pa yẹn tó sì jẹ́ pé ọmọọmọ pa á pé àlàáfíà ti kó nínú ayé rẹ̀ torí pé èkú ọmọ ọjà ọ́ ọba ìdá ti ṣèlérí bẹ́ẹ̀ túmọ̀ tàkàlídì mọ̀ọ́tẹ́dìn aláṣejù mọ̀kẹ́sẹ́ kódà ń bẹ lọ́dọ̀ àwọn ẹlòmíì náà ẹ sùúrù tí ń pèrè lálágbára ogun kan ló ní ẹ̀yìn tó pé yẹn tóun bá di kíní kan jẹ́ rẹ̀ ó sì mọ́ gbẹ kọ́dà lómi òkú agbára tíra agbára tíra wo ni wọ́n fi ń pààyàn ìsìláàmù mọ́ yéèyàn ni ìsìláàmù ẹsẹ̀ sí apààyàn kọ̀kẹ́ ní kọ̀kẹ́ fàyè lẹ̀ kókó wọ́n fi rẹ̀ lẹ̀ kó wọ́n pa ọ́ ó ní ẹ fi wé ni afọmọkánà ayíyán alààyè tẹ́ẹ̀fì wé òkú ni tàmí mọ̀sálù òun fi ń fún lùmáàtì lẹ́sàbẹ̀ kárìjì mìíràn ẹ bá jẹun alààyè tí ẹ̀ wọ́n tọwọ́ ẹ̀yẹ ni mùsùlùmí mùsùlùmí ẹ̀ pààyàn pẹ́ẹ́ni wọn máa sọ pé kọ́dà wọn yẹn lómi pé àwọn bàbá pa ọ́ wọ́n tọ́ sí kí ni wọ́n fi ọ́ gbókùn lọ́dọ̀ ọlọ́run àá ọwọ́ jẹ́ pé wọ́n lọ sójú ogun ẹ̀sìn eh, máàrákà tí nẹ̀ wá lélé yẹn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ tún padà ń tọ́ àṣírí ara wọn náà ni èyí ọmọ bu eléyìí pé eh, gidi nígbà tí ò síjà wọn ò àbólúgbò àṣẹ mùsùlùmí àṣẹ wọ́n ẹ̀mọ̀ pé lágbájá ní àṣẹ wọ́n ẹ̀mọ̀ pé ọ̀nà torípẹ̀ ìjọ ń lora yín lánàá kò tí ìdí yàwó màtúmù lásàrá irun ni o ìjà ní ń dé yẹn làṣírí ń tún yẹn o tẹ́pẹ́ nìkan ní máa ń sọ pé lágbájá báyìí lórí tàmẹ̀dù báyìí lórí ó kọ̀ wọ́n ni wọ́n pè wọ́n ti wá mọ̀ pé wọ́n ni apààyàn àwọn lágbájá wọ́n bá ti fẹ́ pa ẹnìkan láwọn ẹni àwọn kẹ́mẹ́sẹ́ kún wọ́n kẹsàn ó fún wọn náà ní yóò pa àwọn ó pè àwọn sì fún gbóngbó lórí nù yàrá agbé yàrá pààyàn gbogbo yín náà lọ bàálẹ̀ láti ṣèlérí fún báyìí fàkọ́dí kọ́ọ̀là wọ́lá a ní ọmọta lè dé mọ́ ọ́tẹ́dí dínárì wọ́lá a ní ọmọta lè dé mọ́ ọ́tẹ́dí wọ́n tẹ́ pé fún ìrònú tí ó sì mí kalẹ̀ báyìí wọ́n sì gbẹdọgba wọn ló ti kú ìrònú lọpa wọn náà ti pa yẹn síbò amdi. ó jẹ́ kọ́tìlù amdi ń bẹ kọ́tìlù kátọ́ ń bẹ inú sẹ̀rí àbọ̀ sí pín nìyẹn. فقد قال عبد الله عبد الله لعلم واتقى بنفوه متى بالقاتل المتعمد بقتل متى ẹ ẹ jẹ́ abọ́ síbi tá ń lọ wọ́n fẹ́ kí n gbọ́rọ̀ sílẹ̀ mọ́mù lẹ́nu ni ó ti ló jẹ́ kí nípa ti wò pa àti gbé ohun tì ó wà tó ti wù ìmáàmù bẹ́ẹ̀ pé ká bẹ̀rẹ̀ pé naam ni pé torí àfáwà Abdullahi ibn Abbas nínú àwọn dúró lórí pé kí ẹ̀ wá fi lè pa mùmí ní ní tààmùdàn àwọn nírú ẹni bẹ́ẹ̀ kò ní ráforíjì mashallah sẹ́ bẹ̀rẹ̀ pé ah má dúnà ṣírùkù kìnníkà àwọn náà ráyà gbọ́ra lé àwọn àfáà jọ wọ́n jọ ọjọ́ síra wọn bẹ̀rẹ̀ wọn kálà lọ́lẹ́ ni káìtì kẹjú lọ síbi tí tọ́tẹ̀lé àṣẹ mùsùlùmí ni wá à bẹ́ẹ̀ àti ń bẹ lọ́rùn wa host of allegiance tá a gbà abọ́dọ̀ sí kíni ká mójútó kíni tọ́tẹ̀lé ó ní wàlá táàtù bí bọ̀hútání tẹ́fùtẹ̀rúnahu bẹ́yìn àìdíkùm wà àrìjúlẹ̀kùm bó ti wá nù ayà yẹn náà ipe òun lẹ́lẹ́kẹrin yẹ̀fẹ̀rínà òbẹ́yìn àìdèhìn wà àrùjúlẹ̀hìn bó ṣe wá sọ́dọ̀ tó mọ̀mútáhánà ti parí ẹ̀ òun náà ni pé ó ní wàlá tẹ́fẹ̀rúnà àwọ̀là tààtù bí bọ̀tánì irọ́ àkàtàbà ọ̀bìtìbìtì irọ́ ẹmọ gbé wa ẹmọ hùn irọ́ kọ́lẹ́ tó fi lágbára bẹ́ẹ̀ tó lágbára ó ní bẹ́yìn àìdíkún ó ti ẹ́ nìsí àbá ní bẹ́yìn àìdíkún wọ́n àrìjú lè kún kílé tó fi wá bẹ̀ pé níwájú àbí láàrin ọwọ́ yín àbí láàrin ẹsẹ̀ ìtàn afẹ́ túbẹ̀ sọ èrò rẹ̀ bẹ́ẹ̀ kílé tó fi jẹ́ bẹ́ẹ̀ èyí tó wà alalmashhur rọ́dọ̀ almufassirun wọn ìtumọ̀ rẹ̀ òun náà ni pé mọ́ gbé ọmọ àlè wá sílé ọkọ rẹ̀ pé láàyù hikna bí àṣùwájì iná àwòládà húnna ó jẹ́ nìsín mínà zina ọwọ́ akọ̀ọ́bìnrin ni pé mọ́ gbé ọmọ tọ́lọ̀ ìyàlé wọ́n wá dà á pọ̀ mọ́ ọmọ ọkọ torí pé ìbànújẹ́ nǹkan ńlá ni yóò mọ tọ ọmọ yẹn láti kéke ọmọ sọ pé fúdù kìnìún ti tán o ó ti yé ara rẹ̀ ń gbóná o ẹja gbé lọ sọ́sítì yóò tún mọ ọba àjà wọn ìyá sọmọ mi ẹ̀yìn ọmọ kìnìún kan wọ́n yà sí wọ́n náà sì mọ̀ pé níbi kan ti lọ sí sinẹ́ wá kódà kọjọ́ kí alùpùpù aládùn fi rọ́ọ̀sì lẹ́mìí rẹ̀ ọmọ pé kì í sọmọ ẹ̀tọ́ lọ́tọ̀ ó ti mọ̀ pé ó ní bó ṣe rìn ọ̀tọ̀ lórí rìn ọmọ tí è sọmọ ọkọ rẹ pé ẹnìkan ló dàsẹ̀ ló sunrun rẹ̀ mọ́ wá tì í mọ́ ọkọ rẹ lọ́rùn àlàyé pọ̀ ń bẹ̀ gbá torí pé ọkọ ẹlòmíì lọ́rin àjò àbí torí pé owó òkú ojú ọmọ pọ̀n ó ti wá ságbèrè lọ yóò sì wá yọ kẹ yọ gàtàkú ti fọkọ ọkọ ti rọ́ọ̀lù pé ó lè dàrú mọ́ ní lójú kọ́ dàrú mọ́ òun lójú ó ti yé ọkọ ó ṣènáwó yóò ṣe gbogbo ẹ̀ wọ́n ní ọlágbára débi pé ẹlòmíì ọmọ yẹn ti di ohun tí ó dà ó ti dèyẹn ńlá wọ́n lọ ń kílèmù ẹlòmíì lágbà kódà tó jẹ́ pé wọ́n ti fi sọ bàbá yẹn pé àbá wọ́n ti fi sọ ọmọ náà lókọ̀ tó ti popular pẹ̀lú rẹ̀ yá arọ́ sí ma sọ pé lóòótọ́ kìí ṣe ni mo bí lágbájá fún bí sọ ni mùsùlùmí bẹ́ẹ̀ lóbìnrin náà náà wọ́n náà ó pé inú gbé wọ́n náà lọ lé olélọ̀ kílèmù ọmọ kan pé wọ́n lábílágbá bí kò fẹ́ ba ojú ayé ẹ̀ jẹ́ ni sọ́dọ̀ àwọn tó yẹ pé dáhà aláàlì rẹ̀ ni nígbà tó wọ́n kó ọba ọgbà tó níyàwó ńlẹ̀ yẹn ọwọ́ ọ̀rọ̀ fún ìyàwó oníyàwó kan lóyún ọwọ́ à ń pé tí wọ́n bá kúkú ó kílèmù ẹ o àbúrò náà lọ sọ fún un pé ìwọ́ pariwo síta kọ́ bá wọn gbọ́mọ owó o tó gbogbo ohun tó ń ṣe yẹn tó bá jẹ́ mùsùlùmí gidi ọ̀bọ̀dọ̀ síbẹ̀ torí kò ti sàṣẹ̀dànù àfi tí ẹni tó níyàwó ńlẹ̀ yẹn bá lóhun ọ̀gbà ọmọ tó bá mọ̀ tó rìjẹ́tì ẹ̀ tí ọba rìjẹ́tì ọmọ rẹ̀ náà ọmọ jẹ́nu sẹ̀ríà omi abẹ́ rẹ̀ kọ́ o tọ́ba lóhun ọ̀fẹ́ gbókè sí enta lọ kílèmù ẹntọ́ lọ kólé rẹ̀ ọlọ̀jalè lé rẹ̀ nígbàtọ́ ọlọ̀kólé yẹn lápẹẹrẹ okó ogbó tí fèrè ọwá ni aago wọ́ bọ́ọ̀lẹ̀ sí ọwá ni wọ́n wá jalè lánàá aago wọ́ bọ́ọ̀lẹ̀ síbẹ̀ wọ́n wá jalè lánàá aago òun bọ́ọ̀lẹ̀ níbí ìlànà òun wá wá ṣé wọ́n filẹ̀ wọ́n sọ pé olè tá ń wá àti rí ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ omi ara rẹ̀ ọ̀dà síbì kan wọ́n kọ́ lọ sọ́dà tí ọ̀dà ọ̀wá lọ ń kílèmù omi ara rẹ̀ nígbà ìyàwó ìyàwó ó ó sì gbogbo tó ṣe kó tó ṣe ilé ilé Akbar wọ́n ní wọ́n náà wọ́n lọ gba ọmọ ọlọ́mọ wọnú ilé wa torí pé àwọn ìyàwó tó gba ọmọ ọlọ́mọ tó ní wọ́n ní abílágbà tó lọ gbà wá yẹn níbẹ̀ yẹn ìfúnra rẹ̀ lọ fẹ́ sọ̀rọ̀ èdè lórí ibù torí pé òun ti dé yẹn gbogbo àwọn ìyàwó tó nílé tó ti bímọ tá tó ń pẹ́ lágbájá ní first born lágbájá ìníkẹ́ ẹnìkẹ́ wá dé látẹ̀yìn wọ́n á ní nísìn o ẹ gbé àgbà fún ẹlẹ́yà pé kẹ́sẹ̀ bọ̀dá tó wọ́n máa pè é bó ṣe ní lórí yóò kí bọ́ọ̀lù ọ̀hún ṣe kọ́ ni òun rìnrìn òsì lóòótọ́ ọwá pé ẹgbàgbà fún ẹni léṣẹ́ báyìí òun náà mọ̀ darí dẹ̀dẹ̀ báyìí ló sì pàdó àwọn ìyàwó rẹ̀ ẹ̀mí wọ́n gbọgbé wọ́n lọ gbé ọmọ kan wá tóhun tí ń fọkàn balẹ̀ pọ́mọ tòun lálákọ́ bí orúkọ wà láyé ní kọ́bẹ́ lómi òun lọ́kọ́ bí mọ fọ́kọ́ ọjà àwọn káwọn tó bí mi ìyókù lẹ́yìn ni pé wọn ò ní jẹ́ èèyàn àìmọye ọmọ àbíkẹ́yìn tó ẹkọ̀ ní ọ̀la àwọn bọ̀dá rẹ̀ wọ́n náà wá ká gidi borí ọmọ inú rẹ̀ báwo ìyá kẹ́nẹ̀ bí bàbá kẹ́nẹ̀ bí nìkẹ́ sọmọ inú rẹ̀ nígbà tó wá bímọ tiẹ̀ lọmọ inú rẹ̀ agbọ́kọ̀ jùlọ ṣé kádàrá tiẹ̀ ju tiẹ̀ lọ ni ọjùlọ lọ́jọ́ orí kádàrá tiẹ̀ ó lè sàgbà kádàrá tiẹ̀ nígbà tó ń bi àfọwọ́ Abbas ẹ̀gbọ́n bàbá nẹ́bì ni o ní àfọwọ́ Abbas tó ń bi wọ́n léèrè pé láàrin wa àtànẹ́bì sallallahu alaihi wasallam tá lágbàá orí ẹ hmm. ó ní wùlítù wọ́n bí mi ṣáájú rẹ̀ ẹwú ẹ̀kọ́ wọ́n wà akùbàrù mi nì wọ́n kìí mi wùlítù wọ́n rẹ̀ wọ́n wà akùbàrù mi nì kí tó ṣe pé ẹ̀gbọ́n kọ́ lónìí wùlítù wọ́n wọ́n mi ẹ̀ wáyé ṣùgbọ́n wọ́n wà akùbàrù mi ìgbà fún sọ̀kọ́ wọn náà àwọn ọmọ ní ọmọ á sọ̀rọ̀ wòlétà kọ́bùlà hún ọ̀kọ́dí yẹ̀kúrú àkùbárù mi ń ka ilman wà hikiman wà káwọn ní ọ̀kẹ́tẹ̀ yẹyẹ àwọn tó bá wọ pé náà pé sọ ojú ẹnìkan lọ́jọ́ orí yẹn náà wọn ní ọ̀rọ̀ àgbàlagbà kọ́ tẹ̀lé ọ pé àwọn àgbàlagbà tí wọ́n tẹ̀ mọ́ fẹjọ́ rẹ̀ sùn á jẹ́ pé wọ́n àtàwọn ẹgbẹ́ rẹ̀ náà ni ọ lẹ́nìkan tí wọ́n ti áwò mọ́ la pé sọ́rọ̀ bá dé ọkùnrin pé ebi tẹ bá fẹ́ fẹ́yàwó àwọn tí tó tó ní ẹlọ́kọ̀ọ́ra pé wọ́n ní kí àbọ̀ wá yọjú kẹsọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ lọ ni kọ́ máa sọ pé ah, ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ bàbá la ni ó wà. àwọn náà bàbá ni kì í bàbá tiẹ̀ tó fi jẹ́ pé ọmọ torí nǹkan sọmọ yìí tó wọ́n náà tó jọ́kùnrin wọ́n lọ gbé ọmọ kan wá wọ́n lọ kílèmù abilágbà nígbà tó rí kọ́ dáa fún àbí kọ́ dáa fún ọmọ mi náà gan wọ́n ti sọ fún pé pé bàbá lágbájá ń kílèmù kóhun lòun ní ọ yóò máa ṣàdúrà kí òun ó kú kíákíá torí pé ìyá nìkan ni bàbá ní lè kí fún tí ìyá yẹn bá ti wá kú yọmọ wò pé ah, òun fìrì báyìí torí ẹni tí ó bá fà á pé kọ́kọ́ wá pé kọ́lọ̀ jí òkú ìyá òun kó bí ah, ọlọ́run adúpẹ́ o adúpẹ́ o náà eléyìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bákan náà wọ́n ní èyí sọ wala bi buhtanin taftaruna bayna àìdí àìdí wọ́n ẹ̀ṣọ́ yín òfófó ọ̀rọ̀kọ̀rọ̀ irọ́ irọ́ mùsùlùmí kìíní ni sọ di kòkí ni jẹ́ kòkí sì mọ́ sọ ní di pé wọ́n ní ìtumọ̀ rẹ̀ tún yẹ pé sáà

ọtọ́ á dị pé wàhálà tó ṣẹlẹ̀ sí ọ pé ọlọ lóyún ó sì pé lọ́mọ ọkọ yẹn tẹ̀lé àní ọ̀dà ọmọ rẹ̀ ní ọmọ sí kiri ní ọmọ jẹ́ mọ́tún láyà kó fọ́tọ́ forí ibú kórí ibú ọmọ rẹ̀ ní ọmọ jẹ́ o àforíjì rẹ̀ kan wájú láyé wọn ò lù ọdọ̀dọ̀ Allah ilallah ilallah. Naam, bákan wọ́n ní ètò wá ní wá àrìjúlì kún kọ́ wọ́n ní túnmọ̀ náà ni pé ẹ̀ṣọ́ abẹ́ yìí o ọ̀nà tẹ́ lọ́fà fẹ́ dá tẹ́ máa gbé káàkiri pé tani ẹ̀ta lọ́lọ́mọ àbí pé ìmẹ́ ni ó lóyún kò yé mi náà ó sì yé ọmọ ibi tó lọ ara pé wà láyá tú bíbò tá ní tẹ́fùtẹ̀rù náà òbẹ́ iná àyèdí ikùn àjò náà lóyún ìmí náà ọmọ bó ṣe ṣẹlẹ̀ ó sì mọ́ ń gbà tó ń tẹ́tí sùn ní tẹ́wà ti ṣe kíní kan ọwá lóyún wà ń bí wà láì kò yé òun náà kíní kan ó ṣe kẹ́ ọwá kẹkún mọ́lẹ̀ òní òyì yọ́tọ̀ máa ṣẹ́ wà láì mùsùlùmí sì ní ọba yìí ó sì bá àwọn òbí rẹ̀ nú jẹ́ ojú wọn ṣe wàhálà kó tó sọ ní olóyún ó níye tó ti pa àwọn náà ti bọ yọ̀mí náà yọ̀mí náà pọ́sá kàwé tán ó ti yé ó sì gbogbo oríire ó ti fọ́sọ ó ti fọ́nsọ gbẹ ó ti yé ọ̀wá mùsùlùmí èsè bẹ́ẹ̀ o mùsùlùmí èsè bẹ́ẹ̀ eléyìí ló jẹ́ pé nọ́ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní inú àdìsí àfáwa sahal bùn saad sahal bùn saad tí alimam bukhari gbé jáde anabi kan kéde ni pé man yadman li talẹ̀ ni tí ó garanti mi tí ó sọ ó ti yẹ tí ó dáàbò bò man yakhfas li ta ni ó bá mi sọ oríkè àwọn oríkè méjì kẹtọ́ bá dé dáadáa fún gbogbo ìkùnà làásọ̀ máa bẹ́yìn náà làhàyẹ́ yìí

àà ah, ah, kí ló dé kí ló dé ẹjẹ́ àṣàlàyé ẹ̀sìn ẹjẹ́ ayé dá wàhálà alẹ̀ ẹjẹ́ ayé lọ kámọ́lọ́ gbin iṣu sílẹ̀ tí ò ṣe kíni tí ọ̀tá su sọ pé wò níkan ṣe àwọn tó bá sì jọ ń jà ní ọmọ ṣe kíni ní ẹmọ sọ èwo lọ bẹ́ẹ̀ nìkẹjà fọ́ọ̀gùn gbogbo lé lójú kódà àwọn ọ̀bẹ́ lómi jà òun náà nìjà kẹ́hún mùsùlùmí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ àníyàn rẹ gbọ́dọ̀ dáa sòyò bó sì pé alukoro kò fínràn bí ajakoro tí wọ́n bá ti pé lágbájá wọn bá kùránì alukùránì wà ti sọ fún wọn gbàdúrà sọ nǹkan àwọn mùnàfìkì ó ní yahsabuna kulla shay'atin alayhim humul aduwwu fa'dharhum ọ̀tọ́ wá fi sí pé ẹ sọ́ra fún wọn láti kọ́ kọ́tàlá òmúlọ́wù kọ́tàlá kọ́tàlá kàláwù in lam tatub ala ma anta alayhi na'am ànábì wa ní ẹni tó bá pamọ́ tó dáàbòbò fún un ta ló ń tọ́ ọjọ́ dáàbòbò fún un tí ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì ètòkè àti sàrẹ̀ sáwọn pé jọ àbí ẹ̀kọ́ ni bisagun àti tòkè báyìí so wà máa bẹ́yìn náà rìjìlẹ̀ yìí àti ohun tí ń bẹ láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì kí ni bẹ láàrin wa méjèèjì abẹ́ rẹ̀ abẹ́ rẹ̀ adman lahul jannata ìmí ní ọ garanti rẹ̀ ń àṣọ rẹ̀ pé yọ wà lìjẹ́ náà ìwájà mọ̀ bá di ìsìn yẹn lọ nísàlẹ̀. ahun àti sọ ètí sì ń bẹ láàrin ìsẹ̀ méjèèjì wọ́n náà ti mọ́mọ́nà obi ọ̀rọ̀ bá dẹ́dà fi há. naam ọ̀wọ́n ni wàlá ta'asu fi ma'arufin jẹ́bùsùn wọn náà yà ní pé wàlá yà